nígbà tó náà ń gbé kọ́ra ní fanẹ́tì ọlọ́run pa aláṣẹ pẹ̀lú gbogbo bá ń lé gbọmọ òǹfilà ilé ilé ìtàwọn ọkọ nípa àpàtàlù fún ẹ látọ̀dọ̀ ọlọ́run ní bí gbogbo àwọn bẹ́ẹ̀ lànà ìwé náà sọ fún wa pé bá ń lé gbọ̀ á ní wàlàwọ̀ ààyè nítorí bá gbọ́ lọ́dọ̀ wa wọ́n àbójá yàtọ̀ ní bí gbogbo àwọn ṣùgbọ́n tí wọ́n bá tún bí àgbọ́yé bá lọ́dún sí àgbọ́yé ta ni sàlàsọ bá bá gbọ́yé tẹ̀bílíkì fún tọ̀ ntọ́gbọ̀yé pé àti bá gbáyà kan kí máa ran mọ́nu láàrin jẹ́ pé wọ́n ní wálé kí wọ́n á kọ́ mi mọ́ ìdámọ̀dé kí ni mo sọ yóò káàkiri àdúyàn sọ́lá fún àdúgbò yìí sọ ẹ̀rí mìíràn tó lè fi agbọ́dọ̀ ti kú lórí ìsọ́mọ̀ká adìmọ̀dúró àti kọ́ ẹni lórí àtúmọ̀tò ìbákàrà rẹ̀ ètò sùúrù àti ìfọ̀ká. bákan náà lànà ìgbésẹ̀ àdúrà fáwọn mùsùlùmí ìdí tí wọ́n gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n ti tẹ̀lé tí wọ́n sọ. alánàbí ni iná gbọ́rọ̀ lọ́wọ́ á kọ́lọ́n kọ́ bá ń kẹ́kọ̀ọ́ kábàlẹ̀ àti ìtutù ojú àti ìbàlẹ̀ ọkàn fún èèyàn kan. sẹ́mi àmì ń na àdìfà tó gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu wa fàṣàfihàn tó wá ha ànẹ́bìnrin ẹ̀fẹ́ ká ha ọ̀rọ̀ rẹ̀ tó ha hátà yorùbá lẹ́gbà owó ìrọ̀ tí tí èmú dé ti gbọ́ ẹlòmí eré tó ṣe pàtàkì dábàá tó ń bọ́ káà lẹ́nu ẹ̀dẹ́ láti kó ti ọ̀rọ̀ àbá òṣèlú tí wọ́n sọ lábẹ́yìn pé national ẹ̀yìn ní zakata pé zaka mọ̀ ní ká máa ṣe kíni ẹ máa mọ̀ ká zaka wo ni kọ́ náà zaka mọ̀ sọ ọdún mímọ̀ zaka ti wọ̀ ọmọ rẹ náà kí ni zaka tó yẹ bí ọmọ rẹ àwọn ọmọ sọ kàtẹ́rí pé ìdájú kíra rẹ àbí kíra tí mo wá nìyí mí lọ́wọ́ zaka wọ̀ ń bẹ̀ ìtàn sọ̀kan ìmọ̀tọ́ oníhùn gẹ́gẹ́ sísan káàrẹ̀ ní bàtà rẹ̀ sí ọ̀run lọ. àṣàrẹ̀ púpọ̀ lórí ilé ní ìjọ náà ẹni káwá ti kúrò lórí ìmọ̀ ìpèsè pàtàkì náà. ومعنى الصبر الضياء حوار حديثي كان بفقده كاسي سنوه مالا أي الصبر المحبوب والمشروع بأنواعه الثلاثة أني سورو تافه يدنا تسيبو في سمو أني كلنا متى alákọ̀ọ́kọ́ ni àsọ́bùrọ̀ alákọ̀ọ́à káti sùúrù lórí bá fẹ́ ti tọ́lọ́ ẹni tí ó bá ti sùúrù kò lè rí tọ́lọ́ ṣe ìsìn lọ́wọ́ wọn níbi sùúrù ẹni tí wàá ti sùúrù kò lè kò ní lè kírun nígbà tó ń sùn lọ́wọ́ tó ń káyọ̀ omi náà náwó kí lọ́ọ́ ṣe wọ́n ti sùúrù ọ̀ dìde sùúrù tó ti ń rìn irú sùúrù wo sùúrù lórí pàmì afẹ́ ṣetọ́lọ́ àsọ́bùrọ̀ alàtọ̀ àmì òǹgbò máa gbẹ́ nínú àwẹ̀ wọ́n ti fi jẹ ọ́ ní gbogbo nǹkan tó ní mú bẹ́ẹ̀ wọ́n ló ń jẹ tó nílé ọ̀hún á ní jẹ àìjẹ́ yẹn kí wọ́n ti sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́ kéde kó rẹ̀ ọ̀lẹ́ jẹun kéde pé ọ̀rọ̀ owó tó burú ń jẹ kọ́ ọ̀rọ̀ kò sì rẹ̀ ṣùgbọ́n nítorí pọ́ńtẹ̀ ní tọ́lọ́ àti sùúrù kódà kí àwẹ̀ yẹn máa gbò ẹ́ ẹ̀kọ́ tí yóò bá gbáwẹ̀ tí ó bá ń pa yóò jẹun àbí ìgbẹ́ tó gbáwẹ̀ ó wà aró oúnjẹ ó ní gbogbo ẹ̀wájú ẹ̀ yóò sì máa wọ́n rẹ̀ sùúrù tó tẹ̀ sùúrù lórí pé lọ àmì ẹni tó lọ sí lọ́rọ̀ ṣe jihad fi tẹ̀lé rẹ̀ láà jihad bá wọn sì máa na alkitab sáà yọ̀ nǹkan jàdíra kò ní pa ẹ̀sìn máa ẹ̀sìn o lè mẹ́rin lọ àbí o lè mẹ́rin lọ o lè mẹ́rin lọ tí ẹ bá lè kúrú mẹ́rin nínú kúrú owó ló ṣe àsọ́búrú àlàsọ́ ẹni tó náà fi ní rẹ̀ lẹ̀ nígbà àsìkò tá a wáyé tó jọ wá lẹ̀ tó lọ ra alkọ̀ lẹ́yìn ìgbà tó ti ṣe kìràkìtà lọ látàárọ̀ sùúrù tó ṣe ń sùúrù làákòyè náà àsọ́búrú àlàsọ́ àkọ́wà kọ̀ bẹ́ẹ̀ yẹpẹ gbogbo iṣẹ́ tìta ṣe ọgbà sùúrù ẹni tí ọba ti sùúrù kò lè tẹ̀lé tọ́lọ́ bákan náà àsọ́bọ̀ aláàlú àṣeyà ìṣe sùúrù lórí ìṣẹ́ náà ìpín kejì rèé ìṣe sùúrù lórí kí ni lórí ìṣẹ́ náà pàápàá jùlọ lásìkò tá a wà yìí nírú àwùjọ tá a wà yìí pẹ́pọ̀ ní ẹ̀ṣẹ̀ tó sí ilẹ̀ báyìí opportunity ẹ̀ṣẹ̀ ó sì lè fẹ́ lómi báyìí ìwọ̀n lábàrá pé ní ó jẹ́ oníkó ní sùúrù kò ní ṣe lọ léṣe sùúrù nípa tí bá yíwèé mi kò lẹ́ni tí ó rí mi tí bá ṣe lé kò lẹ́ni tó rí mi ìwọ̀n ṣe sùúrù kò ṣẹlọ́n tọ́nà ṣẹlọ́n ti pọ̀ káàkiri àwọn ààrẹ alágbèkátà ń gbé káwì bí dáadáa ti wà mẹ́rin kí ní wà mẹ́ àbúrú wà mẹ́ wà á lò fáburú kò fún owó kú wò kò fi ta tẹ́tẹ́ ẹ̀ pé ẹni tí ń lọ fi kí ọ̀sẹ̀ àwọn yóò lóhùn àbí kòtẹ́yìn lè wà lórí tẹ́tẹ́ tó mọ ta tẹ́tẹ́ tó mọ kílèdè tẹ́tẹ́ tó mọ ọgbẹ́tẹ́ kíní báyìí ọjọ́ nǹkan báyìí kò fẹ́ ní tí ó rí àfọlọ́wọn ọba tó dáa ìgbẹ́tẹ́yìn wá fi fún tí ó ṣe asọ́bọ̀ alákẹ́ni alàlùmọ̀ àṣọwà ìrìn àkejì lọ àwọn afáàmà sọ pé èwo ló lè nínú méjèèjì tó nira láti ṣe sí asọ́bọ̀ alàkọ́ àní àbí asọ́bọ̀ alàlùmọ̀ àṣọyà alàlùmọ̀ àṣọyà títí yóò rẹ̀ ṣe tí ó wà ní ìkọ̀ọ́rọ́gbẹ̀ tó wọ̀ ọkùnrin tó ní wà wájú rẹ̀ ìrọ̀lẹ́ ìṣòro láti máa wò àti bẹ́ẹ̀ lọ alẹ́ máa fi àlè ẹnu kọ́ àbí ìgbàràn àkọ́wà nínú ẹ̀sìn ẹnu wọn lórí mọ́sálà yìí méjèèjì náà wọ́n sọ ó ní fẹ́ẹ́ níbi ẹ̀ka ló bá ṣe torí pé àwọn èèyàn náà lè yàtọ̀ síra wa ìrànfà mi sọ tó yẹ pé nínú àwọn èèyàn ẹ tó yẹ pé àfọ́mùrọ̀ ló rọrùn fún tàbí ọmọ ọyẹ káfí lọ́rùn pé káfí tọ́lọ́run náà àdìbò náà ní káfí tọ́run ìyẹn rọrùn ẹlòmí ìtèrè àfọ́bùrọ̀ alàtọ́ àlólé fún àfọ́bùrọ̀ alàrí máa fi àwọn onídẹ́kiri lọ́rọ̀rùn fún sí ìgbé fi rọrùn ẹlòmí àfọ́bùrọ̀ alàrí máa fi yá ó lè oníṣe kó mọ́ ṣe rárá kó mọ́ kí ó ṣe túnú kó mọ́ rọ̀dù ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àti ṣe tọ́lọ́run máa nílá ẹni tó dìde tọ́lọ́run máa ní lára oorun máa rọrùn fún ṣùgbọ́n ìfẹ̀sẹ̀ ẹlẹ́ máa bí máa ní lára méjì náà la gbọ́dọ̀ gbìyànjú tàbí kúrú bákan náà ọ̀sọ́rọ̀ aláàlú ka lima káfí dúró lórí kíni àwọn kádàrá tó ní ní lára tí máa ń ba ni lọ́kàn jẹ́ ìkéyàn kú fún ni bíká rẹ̀ ṣe ni bíká bẹ́ẹ̀wò báyàn bíkíbà mi jẹ́ rọ́ọ̀lù bíkó sọ owó nù bíkọjá rẹ̀ wọ́n mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí máa ń níyàn lára a ti sùúrù lórí eléyìí náà eléyìí ní pípẹ́ báà. أبو عثمان كم يكون على فقط في يكون في فقط في يكون في فقط في يكون في فقط الصبر على المعصية إليك تأخذ على القدر على الأقدار المعلومة الحياة أني هذا الصبر محمود أني إلو سورو باي سورو تي أفي تداني لا يزال صاحبه متبيع به مهتديا مستمر على الصواب ألين تبعني الرسول وشوى لجوانا ننو مالا لواء ìlànà ti pé ní sùúrù ní ìmọ́lẹ̀ ẹ tó bá ní sùúrù lórí ìmọ́lẹ̀ ló wà ìmọ́lẹ̀ ni wọ́n fi mọ̀nà lọ bí n tó tọ́ tọ́mọ akẹ́kọ̀ọ́ náà bá ti sùúrù láti wá ìmọ̀ bí ẹni tí ń lọ bìkan tó mú àtùpàdá ní yóò débẹ̀ ìgbẹ́jọ́ bá ti sùúrù yóò padà pàǹkan tí ń jọ kan ó lè ló ti lè ó lè ní wàhálà wa mẹ́rin àbí kó ṣe sùúrù kan kó má ṣe kejì àbí kó ṣe kejì kó má ṣe kẹta kó ṣe sùúrù alákọ̀ọ́kọ́ kó ṣe sùúrù láti wá mọ̀ yẹn ní alágbájá ó ṣe gbìyànjú kó ló lọ ní kó ló jáde ṣùgbọ́n kò dé sùúrù lórí kiri ìgbà kára rẹ̀ àti máa túmọ̀ kà látìgbà tó ti jáde gbogbo àfáà àtàn lọ lẹ́kẹ́ náà lè jẹ́ nílé ẹ̀rẹ́ máa ti jáde báyìí síra nílẹ̀ lórí òdìgbọ̀n ó ṣe sùúrù láti ṣe tàṣílẹ̀ láìní ìwé kò ti sún láti lé kíni ó ti mọ̀ sákàrà rẹ̀ àti máa tún ẹ̀kọ́ ká ẹni tó bá tó tó ká náà ó kó sùúrù láti mọ̀ lé kíni láti mọ̀ létí gbọ́ àwọn èèyàn tó ń ṣe àwé sáfó níwáàsí ó fi kéwú òwúrọ̀ jẹ́ tó ṣe wà fún àwọn èèyàn wọ́n ní àwọn èèyàn kọ́ṣẹ́ wọn àríṣẹ́ àbí kìí ṣe tẹni tó kéwú àbíyàn tí ó gbọ́mọ̀ ìrìṣẹ́ àbújọ́ wà mẹ́rin kíni tí a fẹ́ ṣe ìyàmọ́ta láti ló kúnlẹ̀ rẹ̀ yẹn ní ìta fún mi bí ọtí ìrìṣẹ́ ìtọ́ fi rówó lọ sọ ọ̀rẹ́ kéèsì ọ̀tún ìwẹ́gbọ́n ọkẹ́wọ̀ ìrìṣẹ́ ní nàìjíríà táwa yìí wọ́n tó lórí títì gan àìmọye eh, eh, àwọn tó mọ̀ kọ̀lẹ́tù ọ̀rọ̀ bá mọ̀ fọ́mílù bàkírí ni ó lè dúró láàrin ọjà láti wọ́n ṣe kí ọjọ́ wá sí fáwọn èèyàn wọ́n ní ọ̀rẹ́ ni tó ti tẹ̀bùlé ìgbẹ̀ ìlímù fún ọ̀rẹ́ ni tó ti wá àti fún ẹnìyàn òjì òkè ìmọ̀lẹ́ ń ṣe agbọ́dọ̀ ti sùúrù lórí ìwámọ̀ lórí mímọ̀ tún ẹ̀kọ́ bá kọ́kọ́ bákan náà lórí fífọ́ká àwọn sọ̀hábà náà máa ń tẹ̀bùbá kára náà wọ́n ti mùsákàrà arínú wọn tí ó ní àwọn pẹ̀lú àpẹta aláwọ̀ nọ́ọ̀mìnù sáà ẹjá kójọ fàálà òbí náà nọ́ọ̀mìnù sáà ẹjá kójọ kátólíkọ́ nígbàgbọ́ ìyẹn bí ọba tó ń tún ọ̀rọ̀ ìmọ̀ta kọlọ́dọ̀ ànábì kọ láàrin ara wa ìgbàgbọ́ àwọn olùkọ́ náà wọ́kọ́ọ̀lù ẹ̀rọ̀rọ̀ tí àwọn àgbà pé kọ́lá Yahya ibn Kathir sọ pé láyé sàtọ́ ìlú bẹ̀rọ̀ àti jésù yẹ pé èèyàn ò lè lágbára láti rí mọ̀kọ́ tó bá fẹ́ máa sinmi tó fẹ́ máa gbádùn ìtàn ọ̀pẹ́ ni tí ó kọ́ mọ̀ sí ní oṣù jẹ́mọ́ ẹ̀hà yóò dààmú ara rẹ̀ mọ̀tọ́ ẹ pé yẹn fẹ́ pẹ̀lú rọ́hàtò jésù tó fẹ́ máa sinmi ìmí ìdààmú ara mi ìmọ̀ lè máa sinmi rọ́jà ẹlẹ́mẹ̀ tí bá ti gbé sílẹ̀ báyìí ó kà máa sùn ni. ọwọ́ gbọ́dọ̀ fi ní sùn náà ni èèyàn dààmú ara rẹ̀ láti wá mọ́. a ní ọ̀rọ̀ yìí afárùrọ̀wá o muslim imam muslim gbà wá àwọn àfàṣẹ. wà fi ìhì ẹlọ́rọ̀ tí abúlé kẹsìrì sọ yìí. annal ilma ó fi yín wá pé ìmọ̀ yín tó lé ní ní tó sọ̀rọ̀ ní. ìlà fún ní abdullahi bin umar radiyallahu ta'ala anhuma ó ní ẹni tí ó kọ ìmọ̀ kó mú kó lọ mú bàtà bàtà ní méjì kó kàn mọ́tẹ̀ tó ní ẹjì. ó ní ìmọ̀ ìyá sáájú ìlà rihlatin wa asfar ìmọ̀ ní di rihla ìrìn àjò wa asfar ó ní di ìrìn àjò láti lọ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wà lè ní ìsílé láti ń kọ́ ẹ̀rí bóyí jẹ́ ìsílé náà àtúnilẹ́ lómi ẹlómìnir ló ti jìnà jù òun olówó ọkọ̀ òun òsílé rìn ìyẹn àgbẹ̀kẹ́ tó bá fẹ́ máa ti ní kò sí tọ́ láti jẹ́ kíní àti kọ́ mọ́ ìmọ̀ ní ìdìrin àjò wọ̀nyí ìdájọ́ ìmọ̀ ń fa ibi ń gbà mí wà átọ̀ṣin orí fa ògbẹ́ wà sáhàrì tọ́bàtí wà lọ lówó ọ̀rin jẹun rí mo sáhàrì nǹkan àìsùn àbí èyàn sáìsùn lórí ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn náà mọ́ sáìsùn lórí ìmọ̀ láwùjọ wa lè nìtùmọ́ ń gbà wọlé ìmọ̀ tó mọ́ sáìsùn yìí ìgbà tó ṣèdánwò lẹ́nu bá parí ẹ̀dẹ́wọ̀n kẹ ìwọ sáfẹ́ ojú ẹ̀lọ́ ti mọ̀dá ah, ọ̀ká ọ̀pẹ́ o ìsinmi dé kíni ojú tó bẹ̀rẹ̀ padà ìmọ̀ tó yẹ pé ní à ń kọ́ ń torí pé wọ́n ṣèdánwò rẹ̀ fún wa ìyẹn tí ṣe mọ̀ torí wà tó bá jáde tó rẹ̀ ní ṣèdánwò fún ẹ mọ́ ọjọ́ gbogbo tó ń kọ́ tẹ́lẹ̀ ní ọba máa sinmi lọ ìmọ̀ ní ìdí sáhà ìkan nínú àwọn akọrin ó ní تروم الحزة وتنام ليلا يغوص البحر يغوص البحر من طلب لأهلي تروم العزة وفيد نجيكا وتنام ليلا أو تكني أو تقام أو نسو káyipé ẹ̀kọ́ ẹ̀sìn ni ọmọ kàńtọ́kọ́ mọ̀sẹ̀mọ̀rọ́jà pé abúlágbájá agomẹ́ẹ̀ẹ́gùn agomẹ́ta àbọ̀ ni kò sí burú jù tó ẹ pé ní gíga mi náà lọ fẹ́ ọ̀ nínú lóru ọmọ súnmọ́ lọ wọ́n yẹn nẹ́fẹ́ làwọn ọmọ bẹ lọ ọfẹ́ dẹ ní gíga wọ́n ń sùn fanfan wọ́n mọ̀ pé ní ìyẹ̀kú sùn ìgbà àrọ̀ máa ń tọ́lá bá alá àlè ẹni tí bá ń wá gbòd yóò wọnú kí yóò wọnú omi bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ rí ọ̀rọ̀ pé tó wá bí góòdì ní wọ́n ni ìrọ̀fẹ́ kó mí kàmí lára o ìwọ̀n lè ṣe wàhálà o a ṣe wàhálà o a sáìsùn wọ́pá àdàmú kama takọ́ta gẹ́gẹ́ bá yí káma sinmi káma sùn káma jẹ pàtàrọ́pọ̀ àbí pẹ̀lú gbádùn làmúyánà mínú mọ̀rọ̀ ọ̀dà ní tó gbèrò lára àwọn olùmọ̀ṣẹ̀lẹ̀ òní rí olùmọ̀ṣẹ̀lẹ̀ àyà àkíyèsí eléyìí ìgbà tá a wọ́n tọ́ lé gbé tíra ní máa kà sílẹ̀ lásìkò wọ́n tó yẹ pé gbígbọ́ náà lọ ń gbọ́ mọ́ gbọ́ àbí ìtẹ́kọ̀yẹ́ ní hankọ́ ọba pílẹ̀ ẹ̀ka àtọ́tù dánlódù ẹ̀ ọtún pílẹ̀ ọtún pílẹ̀ tí bá lọ bí ẹ̀mẹ́rin tó gbọ́ ọrí pé wọ́n yóò dùn lórí ẹ̀ ọ̀nà mọ̀rọ́jà mí nìyí tó a tún ní kódà mọ̀rọ́jà sòtí àgbàmí àmàdù ẹ̀rí torí pé bá ṣe sọ́nà lọ tún gbọ́ padà ọ̀pọ̀ ọ̀tọ̀ fẹ́ kà kí tó tẹ nǹkan lè ti gbàgbé ṣùgbọ́n ìtọ́ rẹ́kọ́ọ̀dù tó ní bíi tọ́n tún gbọ́ ó lè kọ́ gbàgbé ọmọ ẹni ẹni lọ tún ní lọ́tún tún gbọ́ lẹ́ẹ̀kejì ìgbàǹgàn bóyá ìwọ nìkan lọ dára nù ọ nílẹ̀ kejì ìyóò bèèrè pálíkọ̀ mẹ́nìkan tí ẹjọ́ ń dúnra ìwọ nìkan lọ dáwà wà farabalẹ̀ láti mọ̀ ẹ̀dẹ̀ gbogbo tí wọ́n fẹ́ yẹn ò gbọ́ ibi iye lẹ́ẹ̀kan ìgbàdí mo tún gbọ́ mi wọ́n ṣe áṣẹ́ kíní ìfẹ́ àgbọ̀ yìí ara ń fa ní rọ́jà àná ìmọ̀ ó nídìí ìdààmú ẹni ẹ̀wárí ọ̀rọ̀ ìpínlẹ̀ fọ́mọ́rù tí akọ́tù fúnra pẹ́ni tó fẹ́ wá ìmọ̀ bàtà méjì kó jẹ́ bàtà ni ìtumọ̀ rẹ̀ pé yóò dààmú bàbá tí wọ́n ṣe sẹ́rì yóò ní bàbá àkùkù àlẹ́ yìí àwọn ọmọ fi ṣe é kò fún pé sọ́jà apá àwọn ti ṣe gẹ́gẹ́ ẹ̀ṣẹ̀ ibi tọ́tù rí átàrù àmọ́ náà sọ́jà àfáwà ìgbóná àti àbíká wábì kan rọ́mọ́ ètò ya tí àbá rí èmi ò rí bọ̀ tí náà ẹ̀ríkà bá ti ṣe wá àti al-ikhlas náà fi bẹ̀rẹ̀ àbí ewu lẹ́lẹ́kejì àsọ́gbù ẹwọ́n ní ẹlẹ́kẹta taqwa Allah ẹni tí ó kọ́ mọ̀ ní ìdí taqwa Allah tí ó páyà ọlọ́run ẹni tí ó kọ́ mọ̀ ní ìdí kó páyà ọlọ́run qala Allah subhanahu wa ta'ala ọlọ́run bọ̀ bá alìkẹ́ ọlá sọ pé yá ayò alẹ́bínà àmánù ẹ̀yìn tẹ́ gbọ́nà ọba gbọ́ ní tẹ̀tẹ́kù lọ tẹ́ bá páyà ọlọ́ kí ni tó mọ̀ páyà ọlọ́ hmm? kí ni tó mọ̀ páyà ọlọ́ ìmọ̀ tẹ̀láṣẹ ọlọ́ àti ìmọ̀ ìjìnlẹ̀ sí tọ́lọ́run ọba òfẹ́ definition tó yára fún ìparọ́ ọdún déédéé ìbọyé nígbàtí ká máa kírun ká máa gbàrú ká máa fi kankan lọ rẹ rẹ sátọ̀ pé ìmọ̀ tẹ̀lé òfin ọlọ́run máa pòfin ọlọ́run bá wọn ìmọ̀ jìnà tí ń tí ọlọ́run bò fẹ́. ọlọ́run tẹ bá páyọ̀ ọlọ́run yẹ jẹ́ alákùn fòròkọ́ náà ọlọ́run ṣe fòròkọ́ ọ̀rùn fún ìmọ̀ tẹ́fì dá òdodo mọ̀ yàtọ̀ sí irọ́ tẹ́ẹ̀fì ma ọ̀tún yàtọ̀ sí kí ni òsì ìpáyọ̀ ọlọ́run àti ìsìnà ẹni ìwà páyọ̀ ọlọ́run tó lọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ tí é tẹ́ẹ̀mí ìpáyọ̀ ọlọ́run náà ló fi kọ̀ ẹ́rì pé wọ́n yí mímọ̀ ìdọ́rẹ́ fi máa rẹ̀ dàwùjọ wọ́n yí mímọ̀ pẹ̀pẹ̀lẹ́ ìfọlọ́pọ̀lọpọ̀ àwọn onídìrí àwọn yí mímọ̀ ìmọ̀ wọn máa ń kéré torí pé ọ̀pọ̀ òfin páyọ̀ ọlọ́run ọba kọ̀ ìpáyọ̀ ọlọ́run máa lọwọ, lọ́wọ́ láti mímọ́ àkọ́lá tààlà ọlọ́run àtúnwánà tó sọ báyìí pé ní ya alẹ́dínà àmọ́nù èyí tẹ́ gbàgbọ́ ìtẹ́kùnmọ́ ha ìpáyọ̀ ọlọ́run wà rẹ̀ gbọ́ ẹ̀rí ìgbòjíṣẹ́ gbọ́ yìí náà àwọn àfáà tó bá wà fọmọ aláìsàn wọn náà a ní tó ń jẹ́ gbòjíṣẹ́ rẹ̀ ìgbà òjíṣẹ́ gbọ́ ni sọ àtòhú sí mọ́ àmà tí bá ti ń pa ẹ́ láṣẹ ọmọ tẹ̀lé ànẹ́bí ní ṣe báyìí wọ́n náà ṣe orí pé ọlọ́ni àti ọ̀la àti ọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀nà tó lọ́n ti sọ́pọ̀ nínú Al-Qur'an ẹ̀tẹ̀lọ́lọ́ ẹ̀tẹ̀lójíṣẹ́ rẹ̀ ẹ̀tọ́ ló ń kó jíṣẹ́ gọ́ọ̀sì ṣùgbọ́n òjíṣẹ́ ní má ṣe nǹkan báyìí lòun bá ń ṣe òjíṣẹ́ ní ṣe nǹkan báyìí wájú àìlẹ́ ti lé jù ẹlòmí ò yakọ ànẹ́bí yóò tún máa ṣe fáàrí yóò tún nígbà mi bá wà láyé gan-an táwọn ń ṣe ní ànẹ́bí ó ṣe ó sì lọ́mọ lẹ́yìn ànẹ́bí lòun ó tún wá fẹ́ sànẹ́bí lọ́mọ lẹ́yìn tiẹ̀ tó ayé tó máa làpàlá tù sáré lọ sọ̀tọ̀ látò fún ànábì ànábì rẹ̀ ló ń parí láti ẹlẹ́ ẹ̀fẹ́lẹ́ ètò ń jẹ́ ìgbàgbọ́ ànábì òní ká tẹ̀lé nítorí àti pàṣẹ. وتصديقه فيما أمر فيما أخبر عفوا tó bá ti fi fún wa ní ìró ń ká gbàgbọ́ bó ṣe rí rẹ̀ sẹ́yìn kan bá fún wa nílò afẹ́rí fáìlẹ̀ ṣùgbọ́n yóò kèé ṣe sànẹ́bí àgbàǹdà náà yóò bá sọ ní ìtò kẹwà ni pé tọ́rọ̀ yìí rí ilẹ̀ tọ́bá lórí ilẹ̀ dọ́dọ̀ ànẹ́bí bó ṣe rí gan-an làákàyè wá gbé àdúgbò gbé àgbàgbọ́ torí ẹni tó sọ̀rọ̀ yìí èé ṣe pé ìmọ̀ kan ló kọ́ ní fi sọ ṣètò àná bá kọ́ mọ́ àánú sọ̀rọ̀ ti ń sọ kí ni bí sọ́jà mọ́ wá àyè ni a ti lè kọ́ sí téèyàn kọ́ ṣùgbọ́n ìtọ́jẹ́ wá ìyá àlékọ́ tì ó nítorí bá ti sọ àgbàgbọ́ lápẹjúwe ànẹ́mi ni sẹ́nìkọ̀ọ̀kan yín bá mú nǹkan tẹ́sí sí bá kó sí ẹ ti bọ́nú ẹ̀ dáadáa.

wọ́n tọ́ lákàyè àwọn alùmọ̀tẹ́bílá tó lè dúdù àwọn mọ̀tẹ́bílá ayé òdí òní irọ́ ọkùnrin tí wọ́n ń tako àbú rẹ́dà tí wọ́n ń tako àlèmọ́ bùkárí tó bá tẹ̀ gbélé kò tẹ̀ jó balẹ̀ kò tẹ̀ ní wo tẹ̀ tó lẹ́gí ni ó ti gbàdà ní pẹ́ rí sọ fún lọ kò tẹ̀ tó wájẹ́ pé àlèmọ́ bùkárí ló tún rí bẹ́ẹ̀ ó yẹ kí àlèmọ́ bùkárí ló gbà wà tàbú rẹ́dà wàhálà dé ó lè nírọ̀ ni ṣùgbọ́n bí wọ́n jẹ́ mùsùlùmí gidi wà á gbàgbọ́ bẹ́ẹ̀ abẹ́tẹ̀ wọn náà àdìsí fún àbá pánẹ́bí ní kọjá níbi sàárè méjì tó náà méjèèjì sí yẹ́ wà nù sàárè yìí náà mọ́ láyò àtàbà ni jìyà lọ́wọ́ báyìí wọ́n jẹ́ wọ́n níyà ọmọ yóò àtàbá ní sí kẹbìrin kìí ṣe gan lásán náà náà kó sí bá àtàbí jẹ yẹ pé nǹkan tí ó torí ẹ̀jìyà yìí nǹkan tó rọrùn láti sáfún ṣùgbọ́n wọn náà ká anábì ní ìkànnù wọn tó bá tọ́ sí mara wọn lórí wáyà ń fi láàyè sẹ́tì rẹ̀ bá òjì wọn máa tó ń gbangba èyí paramọ́ ẹlẹ́ẹ̀kejì wà ká náà yẹ́mu ṣì bìnnà mímá bẹ́ẹ̀ náà òun máa ah, ń ṣòfófó káàkiri káwa ò a àrí bàbá aláwẹ́ wo ogun tó ń gbọ́ mọ́lẹ́kẹ̀wọ́ àgbà ọbẹ̀ tó máa jẹ yà káwa takò àtakò sọ̀rọ̀ bá fún máa ń ro rẹ̀ agbọ́dọ̀ gbà pé ṣe rí nu ẹgbẹ́ wàjìtìnàbù mà ánìhù náà ha wà sájàrà gbogbo ntánà ìfà ti nà ha wa pé ẹgbọ́dọ̀ dé ní nǹkan wà sájàrà tó jágbe mọ́ wa nǹkan yóò bá mọ́ inú rẹ̀ ní bídí àwà wà ìyáàkú pẹ̀lú ìdásá ìmòrò ànẹ́mìyàn sáfáfá dáadáalẹ̀ tẹ́ oníkàmọ́dé nàbún jágbe mọ́ akámọ́dé bẹ́ẹ̀ àyà oníkàmọ́dé bẹ́ẹ̀ onítorí gbogbo bídí àlùmí kan ti bídí àkánáwà tí wọ́n ní mídíà hasana sẹ́yìn bá ti gbé mídíà hasana wọlé ilẹ̀ yorùbá ìdí òbá ti mú wọn owó wá fún wọn ní wọn ní mídíà hasana mo gbà pé mo lù bí ànábì òtò ìgbọ́n mídíà hasana torí pé yóò ṣe kí ni mẹ́ yóò rówó sọ́ni bá ti ẹ mọ́ ṣe nǹkan yìí ẹ jìnà sí nínú ọkọ̀ àgbà gbọ́nu nígbà tí ń ṣàlàyé ilé ilé ìfọ̀sí rẹ̀ nípa ẹlẹ́mìnà ọjọ́ ògbà gbọ́nu ọgbà náà ti gbọ́ gbọ́n tó yẹ gbígbàgbọ́ yẹ kó sínú òsì lára tó kẹ́ mẹ́ mú fìlà tó lóun la àsálátù tó tún lọ sí bídíà inú olùgbà nẹ́bí gbọ́ àríkẹ́kádọ́ pa nẹ́bí tó kígbe sọ́lẹ̀ láàrín ìdá ìlú gbà nẹ́bí gbọ́ ni àbí ta ń fẹ́ mú ọkọ̀ kólé kí ni kò ní ọwọ́ ìyé nǹkọ́ o àfi ká tẹ̀lé lánàá nẹ́bí tó bá ní amẹ́sẹ̀ kájínẹ̀ sí bákan náà wà á ń la yóò rọ́bá ń la bí mà ṣára àti pé ààlè jọ́sìn fọ́lọ́n àti pẹ̀lú tọ́lọ̀ ń ṣe lófin láti ẹnu tani ẹnu àmẹ́bí ààlè jọ́sìn fọ́lọ́n àti kápẹ́ ọ̀pá àmẹ́bí wọ́n tọ́ tẹ̀lé lánàá níbi tọ́lọ́ ń jọ́sìn fọ́lọ́n ọgbà àmẹ́bí gbọ́ ọlọ́run sì ní gbà àbọ́lọ́run gbà ọlọ́run ní gbà àwọn èmi ò mọ̀ ṣe ẹbí dé àgbà ọlọ́run

àádà padà sí nínú rìwáyà mímọ̀ ní àmìlà àmìlà láìsà àléyìn àmùrúnà wọ́wà rọ́tù ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan nínú iṣẹ́ ìjọsìn tí ò sọwọ́ wá mẹ́ àádà padà sí àwọn kẹmẹ́rin agbọ́dọ̀ rí lára ẹni tó gbọ́nà gbà lẹ́nu gbọ́ kó tẹ̀lé ibi tó bá para wá láṣọ kí ó gbàgbọ́ ibi tó bá fún wa nílò kó mọ̀ ní làákàyè tó ń nǹkan takò làákàyè tó ń àdìsí kan ní ìsàlẹ̀ kí ló ń sàárẹ̀ jẹun láká ìpè bákan náà tí ó jìnà sí sáré bá kọ̀ fún wa ẹlẹ́ẹ̀kẹrin èèyàn lè sinú kó mọ́ sinú àfi tí ọlọ́run bá gbé ta látọ̀run àmẹ́lẹ́ tí bá ń pè ní ìgbàgbọ́ ni ọlọ́run á ní ẹ̀páyọ̀ ọlọ́run wà á nínú bẹ̀rọ̀ sóòlé bákan náà ẹgbòjíṣẹ́ rẹ̀ gbọ́ yòtíkùn kìfìláìnì ní rahmatu yóò fún ní ìpín ẹ̀rí méjì àwọn ìpín nínú àwọn ìpín nínú àánú ọlọ́run ló fún yẹ pé àánú ọlọ́run lè pa báyìí pẹ̀fánilá tí abátẹ̀lá nẹ́bí ara àánú ọlọ́run gẹ́gbọ́n náà ti sọ inú sọ́tò náà وأطيعوا الرسول لعلكم ترحمون ẹ̀tọ́lánà ń tẹ̀lé bàárà mi ẹlòmíì fi bí anú lẹ̀ kí wọ́n dàmú ara rẹ̀ káàkiri olóhùn wa nu anábìsì lánàá ma arsalnaka illa rahmatan lil alamin àdédé rán nàbí àyàfi pé kó wá jáàánú gbogbo ayé lọ.

ẹgbẹ́yàn sọ fẹ́ni pé wá àánú kọ́lẹ̀ wá mọ́ àánú ní ìyókù tẹ́lẹ̀ kí ni lẹ́wọ̀n àtọ́lùkọ́ ìtọ́sọ mọ́ ìgẹ́ ni àánú ìtọ́lù fẹ́ lánẹ́bìrẹ́ ọlọ́ni bàbátẹ̀ lánẹ́bì ara látọ̀dọ̀ ọlọ́ wàyẹ́ jẹ́ alákùn lóòrọ̀ ọlọ́run yóò fún yín ní <laughs> mọ́lẹ̀ ọ̀rọ̀ pé bàbátẹ̀ lánẹ́bì arò ra jẹnẹrétọ̀ kí mọ̀ tọ̀mọ́lẹ̀ sí inú ilé

ìmọ́lẹ̀ yìí tó spiritually yóò wà fún yẹn physically gẹ́gẹ́ tó wọ́n wà ojú oní fún àmọ́ ń dùn àyíbẹ̀ ẹ̀kọ́ ni ojú oní mídíà máa ń àyà ìmọ́lẹ̀ máa wà lára oní tó ní ẹ̀ àdúrà tánà mi ṣe ẹni tó bá tẹ̀ lọ́rọ̀ mi tó kú tó gbọ́ tó fẹ́ lómi kọ́nà tó bá fi kú tó dé bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ máa wà lára mùsùlùmí kí èsì lára tani ẹni tí èsì mùsùlùmí ṣùgbọ́n mọ́lẹ̀ ẹ̀ òun ní ìpínlẹ̀ ẹ̀rí ọlọ́ni tẹ́ ẹ bá tẹ̀ lọ òjíṣẹ́ wọn àáfùn ní mọ́lẹ̀ tẹ̀mù ṣúnàbí kẹ́ẹ̀fì máa rìn inú mọ́lẹ̀ nìmọ̀ ẹ̀sìn tọ́lọ́ kọ́ yín kẹ́ẹ̀fì máa sáyé ẹ̀ ní ti ṣẹ̀gbé kò ní tí ó tẹ̀lé báyìí ẹ̀rọ ara ń pa ní pínyẹ̀páyọ̀ ọlọ́run torí pé ìmọ̀ tó fẹ́ kọ́tọ̀ ìpáyà ọlọ́run kọ́ ìmọ́lẹ̀ yóò dìde ẹtí ìmọ́lẹ̀ ìwọ́n ló ní mọ̀ ìmọ̀ lọ́wọ́ àfiṣayé lọ́ máa fi lọ bí tó bá fẹ́ bákan náà wáyà ìfèrè láfún ọlọ́run tó wá sàforíjì fún yín ara àǹfààní kéèyàn páyà ọlọ́run kọ́ tẹ̀lé lánàá ànẹ́bí ní pàápàá jùlọ fún akẹ́kọ̀ọ́ ẹ̀sìn wàyà kúlù subhana ọlọ́run bá tún sọ wáyé pé ní wàtàkùn lọ́ọ̀ha ẹ̀páyọ̀ ọlọ́run wáyọ̀ alẹ́mùkùnmọ̀ kọ́nà lè bá máa kọ́ yín ní ìmọ̀ yẹn pé ẹ̀páyọ̀ ọlọ́run kẹ̀lé nímọ̀ kọ́nà lè bá kọ́ yín nímọ̀ ayé pé ìpáyọ̀ ọlọ́run nínú sábà bí kíní nínú sábà bí yẹn bá kọ́ máa kẹ́kọ̀ọ́ kan ṣe pé àbá mo fẹ́ fún yín kàlí kan iná yẹn wọ́n dùn mo fẹ́ fún yín kàlí mo fẹ́ fún yín ní oògùn kan ajébi tán àtẹ̀bùlà ìdé jẹ́ oògùn <laughs> tó dáa <laughs> iná ọmọ pé wọ́n mọ̀ dùn án rò pé bóyá á ti ní kan lọ́ọ́ ṣe kí ni lọ́ọ́ yà fáwọn ni kọ́tù wá tọ́rọ́ níbi ẹ̀kọ́ tán ilé bàbá bẹ̀ ẹ wá lọ́la kọ́la ní tó tọ́ <laughs> ìfẹ́ fún wa ní sẹ́ńkà ní ẹ̀rí kọ́tún wá ṣe ní ọ̀nà tí yẹn tó fi bàbá rẹ̀ pé ẹmú bá rò dání àti kíni àtìwé tó ṣẹlẹ̀ lọ́dọ̀ afárá lónìí. tó bá wá dé sẹ́tìrẹ́dì láti gba nẹ́kàlí wàtàkùn lọ́ ayọ̀ àlẹ́ ẹ̀páyọ̀ ọlọ́ kọ́nà ṣe kíni ó máa kọ́ inú rẹ̀ kọ́tún wá sàlàyé ìpáyọ̀ ọlọ́ fún wọn ẹni tọ́lọ́ ń bá ní pé ẹni rẹ nínú rẹ̀ ó dùn ẹni dùn ká ẹlùpá bá ń ní nǹkan kan máa gbé fún wa ní olùbọ́sẹ̀ kan náà ni a ti kí ni náà máa fi kọ́kọ́ mọ́ ni ẹ̀dẹ̀ ni mẹ́ǹkà lélẹ̀ ìtàló fún wa náà ọlọ́run tí ó kọ́yàn mẹ́rin ẹ̀dùn sọ̀rọ̀ kí n kálukú wa náà dán wò ọdún tó bá ti ń páyọ̀ lọ́wọ́ bá ti lẹ̀kọ́ ẹ̀sìn tó ń kọ́ yóò máa ṣe kíní yóò máa jòkó tiẹ̀ ìwọ́n tí ẹ máa ń kẹ́kọ̀ọ́ tí ò páyọ̀ náà tọ́kàn rẹ̀ ò sí bẹ̀ tó ní ní kẹ́kẹ́ gbọ́ ìgbà tó wọn sọ̀rọ̀ ọmọ náà nìkí ọlọ́ni fàlà mọ̀ ṣáàbù agbọ́dọ̀ bọ́ òkúrú ìbàdàn ẹyin ọkàn wọn ò sí bí náà fẹ́ ṣe wọn náà gbọ́ ọkàn wọn kúrò bẹ́ẹ̀ ọlọ́run gbọ́kàn wọn kúrò ń bẹ̀ ẹbẹ̀rẹ̀ tó bá tún fáyọ̀ ọlọ́run kẹ́kọ̀ọ́ yóò ti kù nínú ilé ìṣe pàtàkì fáwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn sábà lọ fi ṣẹ́rù wọn ní taqwallah hiya al-amal bil-kitab wa sunnah wọn ní sábà pé yẹn ní ìfáyọ̀ náà lẹ́yìn tí ṣiṣẹ́ tọ al-kitab wa sunnah ètò àlákọ́lẹ́nu al-Qur'an lọ fi ń ṣiṣẹ́ nítorí alákọ̀ọ́lẹ̀ ní súnà lọ ń lò vọ́ ìrọ́nù àbá àpinà ní kọ̀rọ̀ rẹ̀ àti àti ní gbangba mọ́ lọ lòfin ọlọ́run ní gbangba ọdún kọ̀rọ̀ tán ojúmọ́ nígbà tó dúró kẹ́ ẹmọ́ lọ bá ń ṣe tó wù ẹ́ títí ń jẹ́ pààyà ọlọ́run pé tọ́lọ̀ ní àṣe tánàbí ní àṣe ń tẹ̀lé wàfíìsà rọ́ ìwọ̀tọ̀rọ̀ nígbà ìdẹ̀kùn ẹlòmíràn tó ṣe bí tòótọ́ nígbà kíní nígbà dẹ̀kùn tó bá dùgbà nira wíyá kòrò wọn ni á nǹkan á sì torí ọlọ́mọ bá yó gbogbo tó bá gbà láàpò à kíní ìdíwá dójú ẹ o òkú bọ́n tójú bọlé àwọn ṣe kíní àwọn tójú bọlé ó lè páyọ̀ nígbà tí ní jẹ tó rí ìgbà tí ìnira dé kílómítà lẹ́sí fẹ́ tójú bọ̀ mọ́ bóyá ó rẹ̀ ni àbẹ́lómi nígbà kọ̀kọ̀ nigba fún nígbà nira nífẹ̀ẹ́ páyọ̀ náà tẹ́lẹ̀ bá rówó náà ìlú bá mọ wá mọ́ṣáláṣí ayé ti fura pé ìnira kan bá nù tó náà ṣe bí ẹni rí tó bá ti ní nǹkan lọ́wọ́ báyìí tó a fìlà á èyí fi dà fi hà yóò máa balẹ̀ jẹ́ lọ ni. bọ́ọ̀ mi ṣe rí nù ẹ̀rẹ̀ ọlọ́sàn pa wọn pèsè rí kánẹ́bí tó dé ọlọ́láwọn pèsè rí tọ́bọ̀ wà ní ọkọ̀ ojú omi tí ń mì wọ́n tó tó tí ń mì wọ́n tó dì dá àwòrán amókùnlé fínà na òbí èmi ọlọ́run sí ọlọ́run wò ọlọ́run ní kí wọ́n láà tí dẹ́kun dé wọ́n padà sí ibi kíni òǹṣà wọn. nínú al-qawaid al-arba'a al-imam ibn abdul wahab muhammad ibn abdul wahab rahimahullah ta'ala wọ́n ní àwọn kèfèrè ayé òde òní àti wọ́n tẹ̀lé ìta àwọn àtijọ́ ń ìgbà tó wà nù dẹ̀kùn wọ́n máa ṣe kèfèrè ìgbà tó wà nù nira wọ́n gbàgbọ́ àwọn ọlọ́nà máa pè láwọn ti sin àti gba adẹ́kùn àti gba nira nínú ń pè sùsà àwọn ẹlẹ́mu. ẹ̀yin bá lè pè lólùpáyọ̀ náà ní ti ń tẹ̀lé tọ́lọ́ nígbà nira àti gba kíni àti gba adẹ́kùn. káàkì ìpele àìpé ìpele àwọn èèyàn lọ bí mẹ́rin àwọn èèyàn kan fún àtẹ̀lé tọ́lọ́ àti gba adẹ́kùn àti gba àti gba nira àwọn kan ti jẹ́ tọ́tọ́lọ́ǹta níbi nígbà àdẹ̀kùn àti kíni àti gba nira àwọn ẹ̀sà nínú àwọn èèyàn ni àwọn kan ti lè nígbà àdẹ̀kùn ìpele kẹta nu àbí ó ń ṣètò ọlọ́run tàbí nígbà ìnira wọ́n ní ṣe mọ́ àwọn míì nígbà nira wọ́n ṣètò ọlọ́run tàbí nígbà dẹ̀kun wọn nílé kíní wọn ní ṣe ìpínlẹ̀ kejì ni ẹja wà ó látẹ̀lé òfin ọlọ́ǹta nẹ́bì nígbà dẹ̀kun wọn àti ìgbàgbé ha kámúnára ni wá nù àdówó ìdí wá dójú ẹ̀ báyìí ó ogun tó bá gbà láti kíní láti bá ẹ̀kọ́ bá mi. fìlà ámú àwòlẹ̀ káwọ̀ nígbà àfọ̀kànbalẹ̀ àtìgbà àbẹ̀rù gbójú ẹni tó tẹ̀lé tọ́lọ́ǹta nẹ́bì là ń sọ yìí ó yóò tẹ̀lé nígbà kọ̀kànbalẹ̀ àti gba abẹ̀rù bójó kéde pé èyàn ní ẹ̀rù jẹjẹ dé ìsì tọ́lọ́ tí ń ṣe òun wà ní ṣe kíní kò ní ṣe mọ́ ilé ìbá mọ́ àgbélé gbà tọ́kẹ́ bá balẹ̀ ní wàá rí tọ́lọ́run mọ́ ìyẹn lọ́pọ̀lọpọ̀ tí ń béèrè owó ẹ̀rù

tọ́lọ́ máa fáwọn èèyàn lówó sáré jẹ sáré mu ṣùgbọ́n gbà bẹ̀rù gbójú àyẹ̀ tó máa ń túnra kì díẹ̀ tó àti kòró wà ń tọ́ àṣẹ àwọn tó máa lọ mọ àmupara gan ọ̀dẹ́ ìtọ́jọ́ mú pé mọ́fara tẹ̀mí o tí ẹ bá kọ́lù ẹ̀ pé òun wà lọ́nà ẹ̀rẹ̀ òun máa lọ bí ó bá yàrá tẹ̀ wọnú lé lókun wọn níjọ́ lé ẹlòmí kí wọ́n fi pàdé àìdá tọ́ni ní wọ́n ṣe kí ni wọ́n fi ilẹ̀ láti fẹ́ àgbọ̀dọ̀ fáyọ̀ ọlọ́run nígbà ìbẹ̀rù gbogbo àtúnṣe tọ́tún wá balẹ̀ wàtárìkà bí sí ilẹ̀ màmúr wàtárìkà lè màtúr a ní bóòlù ilé ìṣe máa wáyé gbogbo tọ́lọ́ wa kọ́ wá láti ká máa ṣe torí pé tí wọ́n náà mọ̀ pé ọlọ́run pàdé àti kọ́ wá sílẹ̀ ìyẹn ò bá mu ìyẹn sábà fáyọ̀ ọlọ́run ẹ pé tọ́lọ́ ò tóbi lẹ́nu ìyẹn nìyẹn fi sílẹ̀ o gbogbo tọ́lọ́ bá ti ní ká mọ̀ ṣe ká mọ̀ débi ká mọ̀ débi ẹ̀ ìyí tá a ṣe yìí àti yìí tá a ṣe kó jẹ́ ìṣègá àmọ̀dọ́tìlá ìfàhálà kó jẹ́ pé torí ọlọ́run wá ní o ẹlẹ́rìí ká ẹni pé òun tí mọ́ nítorí kíni kò lówó mọ́ ní èdè torí tọ́lọ́run ẹlẹ́rìí ká ẹni pé kí ń ṣe jù náà mi láìkì ẹ̀mí láìkì láìkì ìdìnnà rárá ẹ̀kọ́ mi dìnnà ẹ̀lẹ́ kéde torí tájú torí ọlọ́run kẹ́kẹ́ kó wò láìkì ẹ̀kẹ́ tó bá lọ́rẹ̀ẹ́ tí yí máa ń ṣe onídegíní oníkọ̀ fún tó láìkì ẹ̀mí láìkì tiẹ̀ bẹ́ẹ̀ ni. sábà ti ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀lẹ́ kó yẹ pé ní mo láìkì ẹ̀mí ò láìkì ló sún adébẹ̀ kó jẹ́ pé nítorí kíni torí pé ọlọ́run ló ní ká má ṣe bákan tó bá da ká ṣe kó jẹ́ nítorí tọ́lọ́run ọba ká fi wọ́n rẹ̀ ọlọ́run káti fi wá àtàwàbẹ̀ ẹ̀sán rẹ̀ káwẹ́ ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run tábà ń tẹ́ rẹ̀ ẹ̀sán wọ́n láwọn ajẹ́mọ̀ alùjẹ́nà àwọn tó fi jẹ́bẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ jọ́wọ́ àwọn kan sí náà ni àwọn òwà alùjẹ́nà àwọn òṣèkíní àwọn òṣàfúnná wọn kọ́ra ẹ̀kẹ́ nítorí alùjẹ́nà náà fi wá ń táwọn táwọn ní ṣe táwọn ìdíkọ́lọ̀ kúkú fà wọn sí náà ọ̀sẹ̀ torí tọ́lọ́ ní ọlẹ́ bọ́kẹ̀ balẹ̀ kọ́ wà ìdílé kọ́ tó wà mọ́ tọrọ ní fúnra rẹ̀ ẹni pé ibi ò bá mu ni a ti ṣe ń torí fáwọn ẹ̀sán lọ́dọ̀ ọlọ́ wà káwọ́fà mi tó kù. bákan náà káwọ́ a tó ń bẹ̀rù tó kù ìbínú ọlọ́run ẹ̀rí ìbáníyàbá torí túnjẹ́ àtòrí epo jésù àbí ànítorí àlùjẹ́nà láàmàlú ṣiṣẹ́ iṣẹ́ wa ò gbé wa àlùjẹ́nà fún fún rárá rẹ̀ kí ni ó kù sẹ́wọ̀n ẹ́ àánú ọlọ́run ok àánú ọlọ́run látún kọ́ bìdún ní amẹ́lì sẹ́yìn àtúnlọ ẹni ọgbọ́n kí wọ́n ẹ̀wọ̀n kọ́ lọ́nà sàánú wa káwàlùjẹ́nà ọ̀ ṣiṣẹ́ ni àbí tọ́ba tó máa ń ṣiṣẹ́ pé òórùn mi mọ́sánù mi kiri wà lójẹ́ náà à ọlọ́run tó sànù rẹ ni anábì ní iṣẹ́ nìkọ̀ọ̀kan yóò lè gbé wà lójẹ́ náà anábì ní wàlà àwọn afábà ní wàlà àti wọ́n náà anábì ní wàlà àná iṣẹ́ tèmi gan ò lè gbé wà lójẹ́ náà ilà ànyà tàgà mọ́dà ní àlọ́ọ̀ yọ̀rọ̀ àmọ́tò mẹ́ni wà pàtó àtọ́nà bá fi àánú rẹ̀ bá mi lò tó dànù rẹ̀ bomi tó fọlá rẹ̀ bá mi lò tó a ti ṣe nítorí pé à ń wáyọ̀ ní ọlọ́run bákan náà à ń fáyà ìbínú rẹ̀ wá ẹ̀kọ́ bí àti ya rẹ̀. قال شيخ ابن عثيمين رحمة الله عليه الإمام ابن عثيمين أن الأسباب المعينة على طلب العلم كثيرة أنا أما سببي فيما أسيسيا láti ní mímọ̀ wọn kọ mí ní ha nínú rẹ̀ ní àtàkọ̀wà wáyà ọlọ́ wáyà wà sí yàtọ̀ láì lè awàlé na wà àkìrí iná min ìbáàdù a ní eléyìí ni wà sí yà tọ́lọ̀ ń ti fáwọn ẹni àkọ́kọ́ tó ti lọ àtàrẹ́tọ́ dé lẹ́yìn àtàrẹ́tọ́ tó máa dé yẹn náà bá fi máa ń pe tẹ́kọ̀wà ní wà sí yàtọ̀ láì lè awàlé na wà àkìrí wọ́n mú yẹn ní wàlàkọ́dù wà sọ́yìnà lẹ́dínà òtún kìtàbà min kọ́bìlìkùn a ti ṣe wá àti fáwọn ta fún kíra síwájú yìí àti wá àti ọlọ́run ṣe fáwọn akọrin yó ó ṣe fáwọn jù àtàwọn míì tọ́lọ́ fún kíra náà tó ti lọ kò wá tó rí lórí tí nìkan wá ìyá àkùn àtúnṣe fẹ́yìn náà kí ni wá àti náà a ní sàkùnlá ẹ̀páyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run ta ló gbọ́ bẹ̀jẹ̀ mọ́ sálà lè ṣe wá sí ìfún ìpáyọ̀ ọlọ́run ẹ̀mọ́ ṣe sí ìfún ti kọjá bẹ́ẹ̀ sálà lè pẹ̀lú ọ̀rọ̀ ìṣù lè mọ́ tẹ̀kín sẹ́yìn lè mọ́ tẹ̀kín tání tání olórí àwọn olùpáyọ̀ ọlọ́run ẹ sọ̀rọ̀ àbá tó yẹn ọlọ́ni yá ayé ìṣẹ́kùnlá ọlọ́run bá tó pa nẹ́bí tó jẹ́ olórí ayé tó páyọ̀ ọlọ́run bá jù ọlọ́run ní páyọ̀ ọlọ́run ẹ̀ tí wọ́n lé ìjọba ní abúláwẹ̀ ẹgbẹ̀rún ọlọ́run kì í sí wàá bẹ̀rù ọlọ́run ayé gbogbo àwọn àfáàlẹ̀ yorùbá tó yẹn lọ́wọ́ ah tí wọ́n lábẹ́ ẹgbẹ̀rún ọlọ́run ah ọ̀tútù wọ́n sì ga kùránì pé yẹ́ ẹ̀rí ẹ̀nàbí ìtọ́kùlà ọlọ́run bá nẹ́bí láti páyọ̀ ọlọ́run ó sì lólórí ẹni tó páyọ̀ ọlọ́run bá jù ẹ̀ tó wà sí páyọ̀ ọlọ́run kò sẹ́ni tó dé bí ní òṣìṣẹ́ tó gbọ́n bẹ̀ wọ́n ni wò kàǹkà tó ṣùgbọ́n àwọn olówó pẹ́tọ́ ẹgbẹ́ pààyà olóyè pẹ́tọ́ ti á rí mi lọ́dà rẹ̀ ní ojú tá a mọ̀ sí wò nù tọ́lá tó fẹ́ nìkan ẹbẹ̀rù ọlọ́run o lè rí nírí àbùkù mo yẹ pé ìgbà àtẹ́lò mí ní ẹmọ ìṣẹ́wà àti fáyọ ọlọ́run nígbà pé ẹ̀rì kan lábùkù mo yẹ kí ní pọ̀ ṣàìdábò wà ní ìgbà pẹ̀lú bẹ̀rù ọlọ́run wọ́n náà kẹ ẹ sọ ti rí mi lálẹ́ ìdáni ìbẹ̀rù ọlọ́run ni wà àtúntò náà ti fi gbogbo ẹ̀dá tó eléyìí ó wà nù kitabul ilm ìṣe òtẹ̀mí asọ̀tẹ́rà yìí fún wa lọ́wọ́ bẹ̀rẹ̀ pé ẹ̀ka wa ọmọ akẹ́kọ̀ọ́ àti hilyatu talibil ilm wọ́n sáǹfààní fọ́ọ̀mù akẹ́kọ̀ọ́ púpọ̀ náà bákan náà ní sẹ́kọ̀ọ́ ọ̀lá nípa olùlùm ìpáyọ̀ ọlọ́run ni kí ìfá àti máa ń ṣí àwọn ọmọ tó wá fẹ́ nímọ̀ kọ́kọ́rọ́ tó mú dání ní kiri ìpáyọ̀ ọlọ́run pẹ̀lú tó lóun fẹ́ nímọ̀ ìmọ̀ ní ìbùkẹ́lẹ̀ lọ́la tó mọ owó kọ́mọ̀ jẹ́gbẹ́ ogun mọ̀ tó kọ́nà yìí ṣegin ní títí ń bàjẹ́ ẹlòmí ò ti jáde ní pé ló ti níwé àkáǹtì o ẹwà ní pé ń tajà sí ń kọ owó ọjà sílẹ̀ ní owó ọjà kọ́ o gbogbo ọ̀sẹ̀ àwúrí mọ́dàrí kàn èdè kò síyàn àbí awọ́rò ìyọnu gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló ṣe ní ọkọ̀ ẹlòmí àti tẹ́sẹ̀ tó gbìyàn lórí ní mẹ́rin rẹ̀ àkáǹtì ẹ̀rí ìjọ mọ̀ wá káàkiri ọjọ́ àwọn wá ti rí mẹ́rin náà ló wá ti rí láti Èkó ìlọ ìlú kan lọ́gbà kẹ́ni lọ́gbà sílẹ̀ a ní àwọn ẹni síwájú wá sí ìrìn àjò láti wá máa ń yẹn ṣe ìrìn àjò náà sí ẹlòmí ń ṣe rìn àjò kó lọ gbà sí ní ọlọ́ni ah, àà ilẹ̀ tápà mo ti lọ sí kíni mo ti lọ gbà wá nígbà tó wà tó débi àwọn náà tó wá ní nǹkan ẹ̀gbẹ́ tó bẹ́ẹ̀ gbé lọ́lọ́ àwọn nígbà tó ní kó ṣe é kéde mọ́ àwọn ènìyàn náà ìdí fẹ́ kọ́ lẹ́mọ̀ bá lọ́wọ́ ẹ̀ tó fẹ́ kọ́ mọ̀ ẹ wá èyí tó bá tún bí díẹ̀ náà tó lè mọ̀ wúlò torí pé òkùnfáyọ̀ ọlọ́run bá pọ̀ ilé iṣẹ́ pàtàkì. ọ̀kọ́ra mọ̀sùrù mọ̀sùrù kọ́ ẹ̀pá ti ka ọ̀rọ̀ rẹ̀ ń jọ̀wọ́ àbí kí náà tó mọ̀sùrù nínú àwọn tani náà tó àbẹ̀yìn ó ní káfà mari mani ó tó yẹn ní àwọn òun ní mímọ̀ àyàkṣàlọ́ àyàkṣàlọ́ kó páyọ̀ ọlọ́run yẹ pé ìpáyọ̀ ọlọ́run gẹ́rẹ́ nìmọ̀ ni torí bá bá nímọ̀ tẹ́kẹ́ lábẹ́ mi ṣe tẹ́lẹ̀ abẹ́ ìpáyọ̀ ọlọ́run ara ẹni tó ké mi tí tí fún àbá tí wọ́n sàbí tí ò wá páyọ̀ ọlọ́run àtẹni tí onílẹ̀ ń gbéra bọ̀ bóyá kọ́nà ní ti ń gbọ́n tí ń gbọ́ a bá rí àwọn ìwà máa kẹ́kọ̀ọ́ lára ìwà ẹ̀sìn lágbóyé ìkànnì ẹni ìṣíwájú wáyé ta ni onímọ̀ náà méjèèjì ẹnì kejì yẹn ni o ìtókẹ́mì ti ti tí ó ìṣàǹfààní tẹ́fẹ́ tó fi ń pàpá fófin ọlọ́ni ìyẹn sọ ní mímọ̀ ọ̀kọ́lá Abu Darda Abu Darda ìkànnì àwọn ta ni nínú àwọn sọ̀hábà tó jẹ́ inú àwọn olùpáyọ̀ ọlọ́run aráyé sá nítorí ìròyìn àbúdàdà aráyé sá tó bẹ̀rù ọlọ́run gan ọlọ́pọ̀lọpọ̀ bá dànù ó ní látàkùnù tẹ̀síyà ó lọ́ọ̀ lè dolùpáyọ̀ ọlọ́run ó ní àwọn olùpáyọ̀ ọlọ́run hátà takùnà àlímọ̀ títọ́ ìdó ní títọ́ ìdó ní mímọ̀ ìmọ̀ ni ó tọ́ bọ́ọ̀tì ọlọ́run páyà lọ́nà tó pé ní innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tó ọlọ́run pé ní tó kó ṣe yẹ nínú àwọn ẹ̀dá rẹ̀ náà ló ọlọ́run wa ni wala takunu bi'ilmi jamilan ọ̀tí ilé tẹ̀sọ́kọ́ rẹ̀ wà pẹ̀lú mọ̀tọ́kọ́ yí ó ti wá fún bàbá alágbájá hátà takúnà bí i àmìlàn tí tó fi fi ṣiṣẹ́ tọgbọ́ o tó ọba bí mọ̀ ṣiṣẹ́ ọtí rẹ fọ́ ọmọ bọ̀tá ìyẹn ló pẹ́ sọ tafọ́ ni ó bá wú káńdù ó wú aṣọ dáadáa ó ti fi tiẹ̀ ẹni àfáàdé ó tẹ̀ sọ tara tó fẹ́ fi gbé mọ̀ jáde nígbà tó bá sọ̀rọ̀ ní bá ń sọ̀rọ̀ púpọ̀ ní máa ń fáwọn èèyàn ní oko àlùjọ náà àti mo ṣe rú gẹ́gẹ́ tó kàdúdú àfi àfikíní àfi èèyàn bú ni ó fúnra rẹ̀ lẹ́wà ṣùgbọ́n ìmọ̀ jẹ́ pé a pé ní eléyìí òde kíní kò rẹwà torí kò fi mọ̀ sí kíní ó fi ẹwà táwọn èèyàn ń wò sí ni ẹwà aṣọ tó wọ̀ àdókùsàn ní ọ̀ká bá débẹ̀ nígbà tó bá débẹ̀ tán ní bá ń kọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní bá ń ni ó kẹ̀wọ́ gbogbo ẹni kìí ṣe onímọ̀ kò rẹwà ti mọ̀ sí torí pé iṣẹ́ bá bá tó ní ó fi ẹwà ìmọ̀ sí akọ́ ní ó fi hàn wàkọ́lá bínú mọ̀sùlùmí abdullahi bínú mọ̀sùlùmí ni sàálàmú ẹ̀kọ́ ìmọ̀ o kọ́ ìfẹ́ àlín tó ń tẹ́ bá wá kọ́ màtán pa àmàlù ẹ̀ṣẹ́ kí ni ẹ̀bí ṣiṣẹ́ o ẹ̀bí ṣiṣẹ́ wàkọ́lá wà tẹ́ ẹ̀rọ̀ ọ̀lá ọ̀tàálà وقيمنا جراء وجاء أخاكم الإمام الشافعي رحمة الله تعالى ونكون نتعين على حفظ الحديث بالعمل به سبحان الله ونتابع منكم حديث تتيا من في وانا لو لا تري حديث لا تري حق عاتو تسير سبحان الله لكن الله بك عليك كان الله تبين تسير يولو لكم لا تري حق يواتي وانا قوة تسير gbọ́dọ̀ ti fẹ́ rí ha yóò rọrùn fún wa láti ha ọ̀tọ̀ ká ayà mi lọ́jọ́ ọba fi ń kírun ọdún méjì sẹ́nu àìbẹ́ ẹ̀kọ́ ọkọ̀ inú alukoran tó yá ayọ̀ lẹ́bí na áhùnù ẹ̀yin mòmìnì nígbà kúrkún ilà sọ̀lá tí a fẹ́ ẹ̀bọ́jú yí ẹ̀fọ́ ilé pupa lè parí ayà ọ̀kọ́rọ̀ àlọ́ àlámbẹ̀ wọn ní bá ń sọ̀rọ̀ àlá ọdún yìí jíṣẹ́ tó bá pẹ́ hànú yóò lè kiri yóò lọ sókè ọ̀gá ojú wà ń bẹ̀ ọwọ́ wà ń bẹ̀ sámúsáwú yòrò ó ti kú orí wà ń bẹ̀ wà àrùjú là kú ẹ̀fọ́ ẹsẹ̀ yín nílàlì kààbẹ̀ yìí wàá yín kóńtò júnúbá pàtó haru wàá yín kóńtò àlà sáfárí ẹ̀hẹ́n àti táyà parí ọ̀rẹ́ táyà mọ́mú wa mẹ́ tí ẹ bá tún àìmọ̀ yóò fi yóò mọ̀ tí ẹ bá tún lùmọ̀ yóò lè ha ọ̀kọ́ wà kí n sọ pé ìsẹ̀ẹ́nù aláṣẹ́sí bìtẹ́rìkìlì máa fi tọ́wọ́ fẹ́ nímọ̀ ìtọ́jú àti tẹ̀ láti fi rímọ̀ ni pé fi iṣẹ́ ẹ̀ṣẹ́ mọ́ṣẹ́ lọ́wọ́ wa ẹ̀yìn orin yá ní alimamu shafi'i ló kọ rahmatullah alayhi pé alimamu shafi'i wọ́n gbàgbé gbàgbé àwọn kẹ̀kẹ́ nínú tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ nítorí ìròyìn ìmáàmù yìí ayá tó fi lè àmì ìmáàmù Ṣàfi'í jẹ́ níbi kálẹ́gẹ́ni káhà nǹkan ẹni tí wọ́n Ṣàfi'í bá ní kẹlẹ̀ àbá àfúra pé ah, àwọn kankan wá bí àgbébó yá nǹkan rádẹ̀ kàtàkì ó di ẹ̀mẹ́jì ẹkọ́ náà wọn fúra bí brain ẹ̀dẹ̀ ń tẹ̀lé bó ṣe ní ìsìn ẹkọ́ mọ iye gbàgbé ẹ̀wò kọ́ mọ iye mẹ́mọ́ kọ́ mọ iye àgbóyè ẹ̀wò kọ́ mọ iye bọ́ tẹ́lẹ̀ gbọ́ nǹkan yé sí kọ̀yẹ̀wò ìmọ̀mọ̀ jẹ́ dùkọ́ akíní yóò yára ju tẹ́lẹ̀ mọ́ ẹ̀sùn pé bá tuntun mi rí mọ́ náà ní ká máa lọ gbà mọ́ràn àtúntò sọ́nà lórí lọ́dọ̀ olùkọ́ ẹ̀rí gẹ́gẹ́ bí àbọ̀ oníta ní mo ti sọ nígbà tí ń sọ àwọn nǹkan mẹ́fà táàfin nímọ̀ oníbàká ohun wà ṣeré tún wà ṣe bá rú àbò lẹ̀gà tún wà eré ṣáàdù pààbò wà tó olólùfà máa ní ẹlẹ́kàánú ìlàfẹ́ lọ wà eré ṣáàdù kí ni lọ́ọ̀dọ̀ àfáà rẹ̀ ẹ̀tún tọ́mi sọ́nà báyìí báyìí ní ìṣẹ̀lẹ̀ irúnẹ̀ tí àti àwọn àti fún àìsàn ní sọ́nà ìkan náà nìyí ṣùgbọ́n mú ṣàfihàn lọ́dọ̀ àfọ́ àti wọn tọ́jẹ́ wà kẹ́ nǹkan yẹn wò mọ́ ẹ tètè mọ́ ẹ rí àdáadáa tó tẹ́lẹ̀ ètò wà kí wàá sọ fún ẹ̀nà وقال العلم وقال أعلم من قريب العلم وقال اعلم بأن العلم نور ونور الله لا يطاع عاصي ونور الله لا يطاع عاصي أنا شكوت وكبي ولو كومبليت ìláwà pé fáfá mi tún jẹ́ kí ni ọ̀tẹ́ tún àfihàn bí pé á mẹ́wọ́n rí mi jẹ́ kí ni oṣù wọ́pọ̀ kẹ́sì tí ló ń ta àti sọ̀tọ́ lébi tèmi àtẹnu ń sọ o lọ́pọ̀ òkè ẹ̀jú bá ti máa ń gbọ́ yé lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ tó wá ní bí ẹ̀mejì ẹ̀mí ẹ̀ta kí tó gbọ́ yé à ó yẹ kí tètè fi èsìra mi tètè gbọdọ̀ àfáà mi lọ ń bá lọ́dọ̀ àkẹ́ẹ̀ fàárí ṣáàdà ní ìlà tàrùkẹ́ màáfí fàárí ṣáàdà ní ìlà tàrùkẹ́ màáfí wàkíìlú wá àrìṣádà ní wọ́n tó tàbí látàrí sílímà á sí ilé ìṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tó àtàfí ẹ̀ṣẹ̀tọ́ òṣìṣẹ́ tí ló àfẹ́kù àwọn táwọn jíta ẹ̀rí láti mọ̀ igi mú wá lórí ẹ̀sẹ̀ àfẹ́tì ẹ̀ ní àfẹ́tì mọ̀tí ẹ̀ ń kọ́ ó kọ́ọ̀lá àlàmùbẹ̀ àmẹ́lẹ̀ Onye ní lọ ndị lọ tèrè wà nínú lọ ìlà ìrúsà ó فينور الله إلى الكفار وعاصي ìmọ́lẹ̀ ọlọ́run sì rí àìjẹ sọ́dọ̀ ta ní a fi ẹlẹ́ṣẹ̀ ayé àjìnà tẹ́tẹ́ àìgbé mọ́lẹ̀ lọ́dọ̀ ẹlẹ́ṣẹ̀ eléyìí ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa ká nípa ayé ọlọ́run lórí ìmọ̀tánukọ́ tábí parí káfí parí ọlọ́run ọba káfí ní kíni káfí lò ó eléyìí mo fi máa ń rọrùn fún yàn láti kọ́ tí wọ́n fi ń rọrùn fún yàn láti gbọ́ yé kọ́nà ọba sọ̀rọ̀ wa tààlà tí ó ṣe ẹnìkọ̀kan wa lẹ́tọ̀ọ́ pẹ̀lú parí ọlọ́run eléyìí nínú ọ̀nà tí àtọmọ tó ṣe fún wa ní ẹ̀rí àwọn àfáwọ̀ ẹni síwájú kálọ̀ kàfá wọ́n ṣiṣẹ́ takuntakun lórí wíwá mọ́ láti payọ̀ ọlọ́wọ́ bá wá láti payọ̀ ọlọ́wọ́ bá wá fi lò ẹwà àlẹ́mọ́mù Bukhari ẹwà alátọ́sí torí ìmọ̀ payọ̀ ọlọ́wọ́ bá náà ní ti wá náà ní ti tó jọ kódà ní àlẹ́mọ́mù Bukhari ní ti payọ̀ ọlọ́wọ́ bá ìdí ẹwà dídùn ní kọ́nù Bukhari tó kẹ́tọ́ wá kọ hadith kan wọ́n Bukhari lẹ́yìn wàhálà tọ́ṣe láti gbà ẹ pé mo gbà dí tò tí mi gbà dí tò yẹn wá wàhálà kí na kọ́kọ́ si o wàhálà lọ gbà lágbọ́já sọ fún gbọ́ lẹ́nu lágbọ́já nítorí fún tàmọ̀dò tó àtìkọ́ gbà mí tó wá rinlẹ̀ wàhálà mi wàhálà ní. ìpáyọ̀ ẹgbẹ́ tí mo ṣe ṣe wà lẹ́yẹ kó ráìtì wọ́n ní mo bùkárí kún ayé nẹ́fílà kẹtó lè kó hadith ẹ̀yọ kan ẹ̀sùn súnmọ́ náà pé ọlọ́run tọ́ mi sí ọmọ sọ́nà o ṣe ń tọ́ máa ṣe ń zó lálùbáríkà àbí lálùbáríkà lálùbáríkà èèyàn ní ta gbogbo àlèmọ́ bùn bùkárí àfẹ́tọ́ rẹ̀ yìí tó fẹ́ tẹ́ ẹ̀tẹ́ ní òbẹ́ ní gbẹ̀yìn mo ń wọ gbọ́ ọ̀rọ̀ kẹ́ńjọ́ o sí ìkan lẹ́nu wórówóró tí wọ́n ń ṣe lóòrùn ẹnìkan wá pè é ti máa ń orí orí ní ìkan ní máa fi lọ́lẹ̀ lórí tí ní oní ẹ̀mí lórí àti ìjọba lọ ẹnìkan wá pè é láti lè ga nínú là ń ṣe kíní kan kódà ibi tá a gbà táwọn sọ ni pé wọ́n ní mọ̀ jàlùbá ni lọ wọ́n ní mọ̀ ju òṣèmínú lọ wọ́n ní mọ̀ ju lọ àwọn tó yẹn pè lọ ní mímọ́ nù ṣùgbọ́n àti mọ́mù ní Bukhari kọ́ àwọn ọmọ fẹ́ kálẹ̀ gẹ̀ yìí sáàlì ẹni tó bá gbọ́ nínú ọgbọ́n ọmọ apájá ọgbọ́n ọmọ oríjà tó tẹ̀ bá ti pèrè àbáwọn ẹni tó wà ń tọ́ kò sẹ́ńtírà lórí lórí àwọn sàábà ní ẹ̀sí sọ̀rọ̀ àgbẹ́jẹ́ fún gbogbo ọ̀nà ẹ̀sànà wà lókè ẹni tó bá fún onípọ̀ jánú tó fapá jánú nílùú àyà àti pòròdúsẹ̀ rẹ́bùnù bá sí ní alàlùbáni ní ìpínlẹ̀ òtẹ̀ nínú àti àwọn ọmọ kéwú wọ́n ní àti pòdúsì wọn àwọn ẹgbẹ́ àbá kìníkẹ́ ṣe kìníkẹ́ ló ti àkóyẹ wọn kéré ìṣúwà sí dáadáa bẹ́ẹ̀ ṣùgbọ́n káwá gbé wọn jíjí sẹ́yẹ lọ ìtí ò bá mọ́ mi tí ò bá mọ́ mi àwọn àfá ní ìṣúwà ká tó wá sọ fáwọn ìkẹ́ látàyẹjọ́ wọn bí àwọn àlìmọ́mù Bukhari à ẹ̀ ní pé ẹni ò mọ́ jí ń sọ sí ẹ̀kọ́ dúdú irú ẹni òjò ló ní sọ́dọ̀ ẹ̀kọ́ ṣe wà láwùjọ mọ́ ọ̀tọ̀rọ̀ rẹ̀lìgẹ́sẹ̀ kọ́ náà ní bọ́ọ̀lù mọ́ pẹ̀lú òrà ní àbí ọtí fìdí rẹ̀ ní sálọ́tà sí alimọ́wù ní Bukhari subhanallah ọtí fìdí rẹ̀ ní ṣùgbọ́n ẹ̀rọ ayẹ̀ táwọn ọmọ tó tó tó máa yìí tó tó máa yìí tó tó máa yìí tó máa tà aláwọ̀ apárò lórí pé kílẹ̀ ẹ̀kọ́ kí ló sọ̀gbẹ̀ ní àbá àmì ní kí ni kápẹ́sí lẹ́nu Allahu akbar subhanallah àwọn àfáà ní ìṣíwájú káwò ẹran mẹ́fì láyé wọn wọ́n ti fáyọ̀ ọlọ́run bá lè wọ́n ti kọ́ ìmọ̀ náà lè fi lálùbáríkà àfáà náà ń bọ̀ lẹ́yìn wọn káàkiri ẹ̀rí sheikh mokbil asọ̀kan fún àńgbẹ̀rẹ̀ sí àbí àbí àyíwá àwọn kan yá mọ́ nìkan wọ́n gbìyànjú púpọ̀ àwọn tí wọ́n rí ìlera jù lára báyìí àwọn iṣẹ́ àtàwọn àlẹ́kọ́ àmì mùsùlùmí rẹ̀ nínú ìyàmọ́ gbogbo ọ̀dọ́ gbogbo wọn di pé súnà gbalẹ̀ wọ́n ní ní Darul Hadith wọn ní dààmú ẹ̀jẹ̀ tó bá dínú ọlùdé gbogbo wọn kúlù wa lọ gbogbo ọmọ jàmíà ìró tó wá yá wá bó ti jẹ́nu oko nígbà tí ṣé ṣẹ́kù tèmi nìkan ni wọ́n àbí ṣẹ́kù lùbá nígbà tó gbogbo jù ú ju ìgbìyànjú wọn yá wọn pé á ti ṣẹ́kù mú kíbìlì ṣe o sáàlùkà samara tún ìkìláàsì ìyẹn pé ẹ̀sẹ̀ kí ni ẹ̀sẹ̀ ìkìláàsì tàbí ẹni yìí fi ìkìláàsì sí ẹ̀sẹ̀ ṣe ọlọ́run ṣe gbogbo kò sí gbà fún káà náà ká wọ àwọn ẹ̀kọ́ tá sùúrù ẹlẹ́ẹ̀kẹta ta kọ́lé ní kíní atákọ̀wà kápáyọ̀ ọlọ́run abẹ́lẹ́ ọba sọ́nà wa ta alákọ̀ọ́sẹ̀ sábà bí dáadáa fún aláyà àtọ́jọ́ bí dáadáa ọ̀sọ́nà bá Thank you.